ayɛrɛ da zeda haba wa dzi zeni yɛrɛ zɔ kunu aku dzi zɔn tɛ nu wa wa tɔ o tse. bi ka agbadza bɛ akpɛ ye eye ye yi ke yi ni yɛ na tse wa ye gba yi za adze ye adze gba yi za adze ye. kɔba nua kɔba nua. kɔtɔ. ayi zazɛ kɛ. kɔtɔ. o bɔ a ba lɔ. dɔdɔ ko yɛrɛ bɛ tɛ ba ŋu. n bɛ ma lamɛ dzi xɔ nu. tɔ o nyi lɔ kɔ dzi mi sɔ fún. nyi bɛ yi la nyi bɛ yi la ma ma ya ho banu ma on ho live wo shi ho da je ba na re pin akun ba da ba yi fo bi ah awa yin ayere ba ai ba ba ba are pin akun lo ba te lo ba da ba re ba ai ativi ma che wasne wa ativi che lo agara ba che meji lo nyama jonge mta meje meje gba yi cho shi ko agun ben eh gba itú ọ̀chí kó àgúnbẹ̀ yín àgúnbẹ̀ gba itú ọ̀chí ọmọdé ayé nga àgúnbẹ̀ gba itú ọ̀chí ge azabẹ́ta wọ́ọ̀ṣẹ́ bá ó hm? hmm. da mutagan le tahi bɛ yen gbaji. kam ayi ka ba fili yin. kam kam ale tahi wa ko sitɔ lɛ gbaji. kam alo. hin alo. n jɔ agbanza yi la b'a dina ji n'a bɛ dɔn wa heku yi. kapanua ma wa dina gbata ne ma ye kan. bada n yɛ dan ye. awo ewu lɛ n jɛ a ma dina lɛ fɔ bɛ da n jɛ zahɔ la wa tiɲɛ. n ge gbayi church ara mutagan n ma la abuja mm. nasarawa mina kɔji ba bai coci ne Allah ne eh Kaduna yi eh, kusa yi gai kwai kuyi yi ai lágbàáyé church wa nga ṣááyé àgbáyé church a bá a bá àgbáyé church nínú ìwọ̀n àwọn ṣe tí wàá gbọ́n ẹ̀ má bọ́ ọ lọ́wọ́ yìí kwanu bela behai kwanu ke azaho ba nyi ba ada ba adalẹ adalẹ ṣẹkọ gbọ́n ta nyi àhùn. ngagbaisa ba okma ba ko ko sami mi ya ko tace shilo ni mu ce shilo nga haje gbaisa so wo dia wa nga ji gbaisa na eh. nga o da se je se to kun sun lo eh. nga ji jo cho na gbaji o gbaji o yan kin eh, eh mi bo ku o bi ho lo o ta ba ku na lo olowo nga ge gba ibi ni wa lo nga ji so sun gbara ah ah magagato uhole ihu ngaga mbelachacho gwarawa maho da koi hoya koi magogo ho ba ba hoya ai agwarawa ntong lehi lo awo ti ah, oh. wai na lema wa wa ho osoko e agwa ni ai ho yo ngaganga gbagi to te nya lenu ko ta he adu agbagi wato nya ha shi sashi la daga shi ko wato shi ya mu gbagi lehi nu awo ga dagai ti mwa dagai ti mwa ngai

wahwe wɔhyɛ na agba itron adza wɔgye wɔda ahwew wɔle wɔgba ahyibu akada dza ahedze no bi ɛwɔgye wɔ nana agye gba itron hwe gye hyɛ kɔ ahwe ahwe alawa ahene na ahe gala ga yɛsɛ hwe gba dza no gye pɛda eh? wa mi alɛ no mo pɛlɛ kɔ kɔ alɛ no kaba no wɔn wa nga gɔda ga alɛ gba gye church ga anya ahe ban kɔ abanza nga anya ahe wa sɛ abanza ɔnyɛ ɔmo wɔn saya ɔhɔ ɔdina taa yi gɔ ɔhe pastor ngo da ga la gbaji o ko ni ko ko he ga member ko ga la gbaji o anya ho yin so ko na gwa ho yin apo yin oda ọpẹ aza lọ jẹbọdà yìí máa dákun máa gbọgbùn níwọ nìyà. aza lọ ṣèkọ ayíba aza lọ bàná ayíba yín yí dáadé bẹbẹ yìí àgàn yín bẹbẹ bẹ máa gàn hàn igọfù gbá sinamu lọ àmà máa yí dá mi ẹ máa lọ bá gba ìṣọ̀ṣì dé bá tọ̀ bá ti gba ìwùn nù. balo mi mi jẹ mi jẹ jẹwúrọ wọsi màá ṣubá ni mùtàkùn òfin fọjà nu so bɛ n'a baari ci wa a bɛ o gbaji la o ko labɛn gbaji church. baari ne ba a tɛ gbaji. a ko de zawa bɛ gbaji church ne sɛ ko to a labɛn kan. palama tɔ ń wájú bó ọlọ́wọ́ tó kàn sọ́dọ̀ ganugulọ̀ fẹ́ gbọ́n àtẹ̀mínásù. ọ̀wọ́ àrí ẹ máa yẹ máa rí ló ti fún mi. kókó ni a máa ti náà. bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá yɔta wo bɛnu ŋa kɔkɔ kɔkɔ kame ya yi afi ya ɔsi yɔrɔ sɔgbɛrɛ yi mo jate ne ko ko safi yi. ama bɛda kapanɔ lɛ o dan nga paaso ne ŋa gɛn ko i ka la gɛn lɛ gbaji church waasi da wo ne sɔrɔ ye ko wo ne dan sɔrɔ church tɔ n'a ŋa b'a da gɛsikɛ ta ɛ ko b'a kaafi ni sɔrɔ wɔ church bɛɛ baasi da ba ne ma na gɛsikɛ ba ne fi lɛ gbaji church n'a b'a da gɛsikɛ hun ɲɛ bɛ jɔnni nana. gogo ta ce lashe kwatalo muna ce nu a yankun yanzu zabi ta kwakwai. Damu a baki